ilé ẹjọ́ sẹ̀rí àwọn nínú àwọn aláṣùmọ́ ìyẹn ọmọ tó bá jẹ́ pé bóyá àwọn òbí ẹ̀ wọ́n bára wọn jà kíní kejì wọn wá ń kọ́ ọ́ àbáwọn òbí ẹ̀ jáde láyé tọ́lá àtìníkọ́ tó ló máa ń ṣe àdánà lọ́rùn yàn àwọn òbí lè jáde láyé àbí nǹkan míì tó jọrú eléyìí ilé ẹjọ́ wá ní kódà báwọn ṣòwò kéèsì ọmọ yìí pẹ̀lú pé àwọn òbí méjèèjì ti fọra wọn ẹni báyìí àwọn rò pé ọmọ yìí nìgbé lọ́dọ̀ ẹ̀ nínú àwọn ìbátan ìyá àbí bàbá a ní wọ́n ní a máa ṣọ̀run yàn nígbà míì pé kí ẹjọ́ kan wá pé lágbájá ìwọ ló kù ọmọ yìí nìgbé lọ́dọ̀ ẹ̀ a dẹ̀ ṣe ní túláàsì fún ẹ̀. bákan náà a ṣàlàyé lórí títò àwọn tó tọ́ sí àwọn tó lè kọ́ ọ lápọ̀ tí wọ́n ń bára wọn kọ̀ǹpìtì gbé ọ̀dọ̀ tó ló máa gbé ọ̀dọ̀ tẹ ló máa gbé onípùsẹ́ni tó tọ́ sí pé kọ́mọ gbé lọ́dọ̀ ẹ̀ bíi arábìnrin tọmọ yìí kárẹ̀ jáde. a fún eléyìí láti inú ọ̀rọ̀ òjíṣẹ́ lákòókò sọ yìí pé wọ́n ní arábìnrin kan ó lọ bá ó kọ̀m̀plẹ̀n pé ìwòjíṣẹ́ ọlọ́run lẹ́yìn tí mo fi inú gbé ọmọ yìí tí mo bẹ̀yìn kan abẹ́rẹ́ ìdí lọ́sàn-án kò orú kan olóhùn fún ìgbà lọ́wọ́ ìṣòro ti pọ̀ ní. lẹ́tì wàá da lóhùn yìí pé wọ́n ti àfàkù bí malam tẹ̀mkẹ́. lópin ìgbà tó o bẹ́ẹ̀ tí lọ́kọ̀ mi ìwọ ló lọ́kọ̀ọ́ nípa ọmọ yìí kí lọ́dọ̀ ẹ̀ dùn. èyí tó bá jẹ́ pé ọkọ àná fẹ́ kó kí lọ́dọ̀ òun ìyàwó náà fẹ́ kó kí lọ́dọ̀ òun wọ́n á kára wọn fà bákan náà wọ́n tún mẹ́nu bá tẹ̀kíbùlà alhadinat pé kí wọ́n ṣètò àwọn tó lọ́lá jù tó tọ́sí jù tí òbí bá yára wọn àwọn tó tọ́sí jù pé kí wọ́n gba ọmọ yìí tọ́ àní lẹ́yìn ìyá ọmọ èyí tó pọ̀ jù nínú àwọn àbá wọ́n fún àwọn tó jẹ́ obìnrin ní fámìlì ìyá ọmọ yìí wọ́n ní fúnjì kan àbí mi ọmọ òṣèlú lọ́dọ̀ ọ̀yẹ́ ẹ̀ ta ló tọ́ sí jù wọ́n ní ká wo ìyá ìyá ẹ̀ báńtì ìyá ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí tó pọ̀ nínú àwọn àbá wọ́n kì í ṣe pé àwọn tó jẹ́ ìbátan ìyá ló tọ́ sí jù pípé mo gbé ní ọ̀dọ̀ wọn. bọ́tà nínú bàbá náà wípé nínú àwọn àbá ara ẹni tó yapa tó ní rárá ìbátan bàbá tó lọ́lá wọ́n ní ẹ̀tọ́ lórí ẹ̀ ju ìbátan ìyá lọ. Àwọn jùlọ ṣẹ́kù lè bá ìgbìmọ̀ tẹ̀síyà. Ohun tí a máa ń lu wàlé nìyí, a ti bẹ̀rẹ̀ láti page four eighteen pẹ̀lú Bánísírà yẹn lọ́wọ́ page four eighteen. Ṣòro tẹ̀síkọ̀kẹ̀lẹ̀ fún ọ̀la. Ẹni pé ní àwọn májẹ̀mú, bá ní ìyá ló tọ́ sí, ẹnìkan ló tọ́ sí ìyá tá a máa sọ pé bóun ló tọ́ sí kọ́mọ gbé lọ́dọ̀ ẹ̀ òun náà gbọ́dọ̀ pé àwọn májẹ̀mú kan tí ò bá pé àwọn májẹ̀mú yẹn tó ń tí kóun ló bí ọmọ ẹ lè gbé ọmọ yẹn kúrò lọ́wọ́ ẹ̀ tó kó má tọ̀ tó àwọn májẹ̀mú yìí la wò bẹ̀yìn ilé náà tẹ̀lé máa jẹ́ eh, the last intervention of the topic. Ah, ó ṣe ni láàánú púpọ̀ wípé ẹ̀kọ́ tí ọlọ́run ọba tò síwájú ẹ̀yìn làwùjọ wa tó sí yan ẹ̀kọ́ ẹ̀sìn. èèyàn jíjẹ́ dáwọ́ lé òwò kan láyé yìí wọ́n má bi léèrè wípé ṣé o ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kó o bá dowó sí tó. tó o bá dẹ̀ kẹ́kọ̀ọ́ ń pẹ́ ẹ̀ lọ wáyàn tó kọ̀ nípa business tó fẹ́ ṣe yìí ká mọ̀ pé contribution tiẹ̀ ò ju pé o kówó kalẹ̀ lọ. ṣùgbọ́n owó kan tí gbogbo wa máa ń ṣe níṣe aláìmọ̀ kan tá a dẹ̀ kí pìkítà nípa báwo ló ṣe ẹka ṣe báwo ló ṣe ẹka ṣe òun ni owó márèèjì torí pé ẹ̀kọ́ ẹ̀sìn ló yẹ kó ṣáájú kí márèèjì wa tí wọ́n á bá ṣe ní tọ́lọ́wọ́n bá ní kí márèèjì ó máa ṣe láwùjọ ṣùgbọ́n tó bá ti pé àti reduce marriage pé social cultural institution social cultural institution ìṣe tí àwùjọ ń ṣe ni ààdẹ̀ láníyàn kankan pẹ̀lú márèèjì pé ìṣe àwùjọ lọ kò likely kó máa achieve purpose kọ́lọ́run ọba fẹ́ kí márèèjì mùsùlùmí tó máa achieve. ó ti jẹ́ ká bá wá dẹ̀mí padà sí pé wá láti fún ọmọ ìgbà tó sọ wípé ìgbà ájà ni ẹ̀sìn ni ẹ̀sìn kì í yanjú téèyàn ò bá béèrè nípa ẹ̀ nípa wo ló ṣe ẹ ká ṣe é ìgbà náà ló ṣètò máa wá yanjú. ṣe rí wọ́n bá ń sọ̀rọ̀ divorce ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n máa ń mọ̀ pé ọwọ́ àwọn làṣẹ pátápátá kò wà. ṣùgbọ́n nine out of ten mẹ́sàn-án nínú mẹ́wàá nù wọn wọn ò mọ̀ wípé táwọn bá yára aleykum salaam wípé sẹ̀rídíyà fọwọ́ ó fọwọ́ mọ́ kó jẹ́ pé sísítà aleykum salaam ló máa tọ́ àwọn ọmọ pàápàá jùlọ táwọn ọmọ òbá ìdí ìdàgbà ọ̀pọ̀rọ̀ wọn ò mọ̀ wọn ni màá kọ̀ ẹ́ ẹgbà àwọn ọmọ mi ìlérí yẹn ó yá fún wọn lẹ́nu púpọ̀ so kì í tọ́lá bá wá ní kó pọ̀rọ̀ ẹ̀wẹ́ náà wọ́n wá sọ fún pé àtúntà kọ̀ ọ́ òun ilé ẹjọ́ máa ní kó keep custody àwọn ọmọ ìgbé àníyàn ẹ̀ kò dẹ̀ sí ọ̀nà míì ìyẹn ni pé tó alternative bá wà torí bí wọ́n ní tí wọ́n bá kọ́ sísà ọ̀dọ́ sísà làwọn ọmọ máa wà lẹ́lòmíì fi sísà pé òun á mú sùúrù la ṣe ń sọ wípé ohun téèyàn ò bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ sísọ̀tọ́là náà ni ò mọ̀ wípé nínú ayára pronounce tọ́lá mọ̀pẹ́ mọ̀pẹ́ mọ̀pẹ́ ó ní iye ìgbà tóun lè pronounce ẹ̀ mọ́ pé bá ti ń kórè ẹlẹ́ẹ̀kẹta kò sí kú jẹ mọ́ wàláhì ti handle àwọn practical cases tó ṣẹlẹ̀ èèyàn fẹ́ ni máa bá àwọn míì tuntun nípa pé ó ti wáyé bẹ́ẹ̀ láàrin wọn ó tó wáyé wọn wípé lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta yẹn ìdí ti já kò ṣe é tó padà mọ́ èèyàn á rí i pé brọ́dà ti ń kábàámọ̀ tó ṣẹlẹ̀ sísá náà ti ń kábàámọ̀ ṣùgbọ́n ṣé òfin ọlọ́run ọba ṣe máa sọ káàárín òye wa ni àti kí làá fẹ́ sọ tó bá kóró àwọn ẹjọ́ yẹn wá bá wa ohun tá a máa sọ náà ni pé sọ́ọ̀rì o wọ́n ti jẹ́ kó ti ṣẹlẹ̀ ó ti pé ẹlẹ́ẹ̀kẹta ìkẹ́mú furu so kíkó àwọn nǹkan wọ̀nyí á jẹ́ ká lè mọ kí ni nǹkan tó jẹ́ tọ́ta lè kà fún kí ni tí òun ṣẹ̀tọ́ jẹ́ pé tó tiẹ̀ wá dá ẹ láre ó sì jẹ́ pé ìwọ ló jẹ̀bi mo mọ̀ yí pé aláhì ara ẹ̀ ló ń tàn kò tán lọ́wọ́n ọba. ó ti jẹ́ pé tọ́wọ́ wá dá wa lẹ́bi ibi tá a ti jàre kẹ̀rẹ́ tọ́wọ́ gbà láyé ń bì yìí a mọ̀ pé ọba tó ní wá gbogbo ọ̀rọ̀ kò ní kọ́ tó bá yá a lè mọ̀ pé ìtọ́ wá ní oṣù tí wọ́n fi dùn wá ni. so nínú nǹkan tá a ti sọ <clears throat> òun ti pé tó pin àbá wáyé láàrin ọkọ àtìyàwó àwọn ọmọ kéékèèké tí ò tí ì gbọ́n níbi kí wọ́n lè dá dúró kí wọ́n lè dáṣe nǹkan kan sódà fẹ́ kó jẹ́ pé ìyá ló máa tọ́ wọn. wọ́n wá ní àwọn májèlú kan wà bẹ́ẹ̀. àkọ́kọ́ àmṣòro ìfipápẹ́ sábàánà wọ́n ní alùpùpàhà ìṣítàràpọ̀ alùpùpàhà pẹ̀lú sábàánà ṣòro kan. àwọn tí wọ́n ń pè ní fúkàhà àwọn onímọ̀ ẹ̀sìn tó jẹ́ pé wọ́n máa ń wọnú quran máa wọnú sísà wọ́n á wá tinú ẹ̀ yọ àwọn ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn táwọn bá wá yọ ìgbìyànjú ni tí wọ́n bá wá yọ dájọ́ tá a bá lọ wú ẹ̀rí ẹ̀sìn tá a bá rẹ́rìí fún ìdájọ́ tí wọ́n yọ àá máa sọ pé àwọn àáfàá sọ ààrẹ rí ẹ ìyí la fi sọ pé a yàtọ̀ sí gbogbo ìjọ pátápátá àwọn òfin sọ pé màlìkí ni wá gbogbo nǹkan tí imam malik bá ti sọ final ni ṣàfihàn ni wá nǹkan tí imam ṣàfihàn bá ti sọ final ni wọ́n fẹ́ yẹ nǹkan tí wọ́n sọ wò á mọ̀ pé wọn kì í ṣe kó ṣe bẹ̀nu ṣùgbọ́n wọn kì í ṣe màláìkà wọ́n lè ṣàṣìṣe tó tó wọ́n sọ̀rọ̀ sílẹ̀ ṣe yẹ kí ni wọ́n sọ wò iṣẹ́ tiwọn ni pé àwọn òfin táwa ò ronú kàn àwọn á ronú àwọn òfin wọ̀nyí wọ́n á wọnú quran wọ́n á wọnú àwọn tíra hadith gbogbo hadith tó wà lórí ìpàtà akẹ́gbéyẹ̀wò táwọn ti rí máa kó wọn jọ wọn akẹ́lẹ́ àpòránì gbalẹ́gbẹ̀ẹ́. so wọ́n á fi àwọn òfin wọ̀nyí wọ́n á fi ṣàlàyé fún wa pé ọlọ́run ṣe léyìí lẹ́tọ̀ọ́ ọlọ́run ṣe léyìí léwọ̀. àwa ní ṣẹ́rùkù kínní májẹ̀mú kínní fún ìyá tá a fẹ́ sọ pé ó da òru àtọkùn ti ara ìwọ ni kó tọmọ yìí ni pé láǹtẹ̀kùnà àákílà kó má jẹni tó ń fúnra rẹ̀ lárùn ọ̀pọ̀lọ. ó make sense. now wọ́n bá ní ààrí nínú hadith wípé àwọn arákùnrin kan tí wọ́n ya ọkọ wọn ànábì sọ yìí pé torí pé ọkọjá lárùn ọpọlọ wà ṣe ní kà tí kọ́tọ́jọ́ ọmọ táwọn èèyàn bá ní àwọn òbí àwọn afa wa a padà wọn á ní arí hadith tó jọ pé pé wọn kò tẹ̀lé péjì hadith tó sọ pé a ti gbé gègé méjì gègé sókè fún àwọn mẹ́ta kan nínú àwọn mẹ́ta ọ̀hún ni ẹ̀ ń táwọn ọ̀pọ̀lọpọ̀ ń jà definitely ọmọ wa afẹ́kakọ lẹ́sìn ẹni bá gbígbé sókè fún ohun tó túmọ̀ sí ni pé ọlọ́run ọba gan ò expect bó ṣẹ̀sìn lásìkò tí ọpọlọ ẹ̀ ò tí ì sílẹ̀ ọpọlọ ẹ̀ ò sí lé ọlọ́run gbọ́ lòun yọ̀ǹda fún un. ṣérú ẹni yìí làwọn fẹ́ kó kọ́ ọmọ lẹ́sìn ẹni tọ́lọ́run bá lòun fúnra rẹ̀ ayọ̀ǹda ẹ̀ sí fún. definitely kò ní ìfẹsẹ̀ máa wá text wo ló sọ yìí pé condition yìí wà ń bẹ̀. tó bá àbá tiẹ̀ rí directly kò lẹ́bi sọ bẹ́ẹ̀ ó bá ọpọlọ mu láwọn afábí àwọn yọ ọ wípé tọ́pọ̀ àtìyàwó bá jà ó títà ìwọ ló tọ́ sí ju àfáà lọ tá a bá ní nǹkan kan míì ọtí tí títà yìí kó jẹ́ ní tí a trọ́sì pé àrùn ọpọlọ ò bá jà. ìkejì wọ́n ní àlùkòlówó ọtẹ́kí sísà yìí kó jẹ́ni tó ti bàlágà. náà ẹ wá gbọ́ yí dáadáa èèyàn lè máa ṣèmọ̀ pé ta ló fẹ́ fẹ́ tí ó bàlágà ní tó tọ́ di ọmọ àti pé ṣẹ́ ń tí ó bàlágà ní ìbímọ ìdípẹ́tì náà. ani rárá wọ́n ẹ̀jẹ̀ kó yé wa pé ẹni tí ó bàlágà marriage ẹni tí ò tí mature bẹ́ẹ̀ ni agbára ọlọ́run tó bá wọnú one by one a máa wá mọ̀ pé kò sí nǹkan tó ṣe lọ́rùn ọ̀yàn bí gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ṣe oṣù kó tó wọlé ọkọ rárá kì í ṣe tó mature tó fáwọn kankan àwọn ẹ̀kọ́ kan tá a fẹ́ ó ti dílé ọkọ lò bọ́lá wọn ti dúpọ̀ lò ó wọ́n fẹ́ kó paramọ́ yẹ ẹ̀ kó pàjọ́ kó pọ́nmọ́ dúpọ̀ yìí tó lọ personal decision nìyẹn kì í ṣe kóòtù ọlọ́run ló ṣe lé wọ̀ pé ó kò sí nǹkan oṣù méjì mẹ́ta tó ìsọkúsọ ni nǹkan tó máa ń sọ tí wọ́n ní ànájú sọ pé tọmọbìnrin bá ti ṣe nǹkan oṣù kìíní kò gbọdọ̀ ṣe kìíní nílé abẹ́ ìṣọ̀rọ̀ níbi kò sí age tí wọ́n sọ yí pé ó jẹ́ èèwọ̀ táwọn òbí bá rí i pé ọmọ àwọn ti tó mójútó nǹkan tí obìnrin mójútó nílé ọkọ. kò pọ́síbù kó bímọ láì di bàlágà aláṣẹ sọ pé ó lè má rí láì di bàlágà. bọ̀tún wọn wá dì bọ̀ wípé májèmú kejì ni pé ẹni tá a fẹ́ fún ní kọ́tọ́jì ọmọ tó gbọdọ̀ bàlágà. tó túmọ̀ sí pé tá a sọ̀rọ̀ kọ́tọ́jì ọmọ kọ́tọ́jì ọmọ tóun bí nìkan fún ni wọ́n ń sọ̀rọ̀ bá. sísà tọkọ ẹ lè jà ilé ẹjọ́ sẹ̀ríà wa ni ó da bá a ti mọ arábìnrin yìí kì í ṣẹni tá a lè fún ní kọ́kọ́dé ọmọ kí ni ọgbọ́n ikú òun gan ń yọ chọ́ọ̀chì lọ kọ́lọ̀ má tó rẹ̀ kù wá. wọ́n wá ní ẹni tó kàn pé ká wo ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tá a fẹ́ sọ pé tó bá ti kọ́kọ́dé ọmọ yìí a máa fẹ́ kó jẹ́ pé ó bàlágà àti ká wo àbúrò ẹ̀ ó lè jábùrò ẹ̀ náà fẹ́ sọ pé ọmọ yẹn lọ sí lọ́jọ́ ẹ̀ tí ò bá ìdí ìbàlágà àfẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ yìí àfẹ́ fi kọ́ òun lọ́rùn ẹni tí ò dí ìbàlágà ọmọdé ni ọmọdé fúnra rẹ̀ kò ní wìláyà lórí ara ẹ̀ yẹnni pé kò ní kọ̀ǹtró lórí ara ẹ̀ afẹ́kọ̀ọ́ náà wà lábẹ́ kọ̀ǹtró ẹnìkan ni. torí náà tá a bá wá ń to ta lọmọ yìí máa tó lọ́jọ́ ẹ̀ tá a bá yọ àrùn ọpọlọ kúrò pé kò next thing ni pé tọ́ba ni ah ó gbọ́n ṣùgbọ́n ọmọdé ni kò tí bàlágà ìyẹn ti nọ́ lè fà yẹ wọ́n máa bẹ̀rẹ̀ sí wo ta ló tún kàn nínú fámìlì wọn kò yẹn ni májẹ̀mú kì í. májẹ̀mú kẹta ìdíkùn alhàmìnà almahmud fìdí aláhàbọ̀ nàtẹ̀lẹ̀ catherine alamuslim wọ́n ní àkókò jẹ́ wípé ẹ̀sìn ọmọ ta fẹ́ fi kọ́sọ́dì ẹ̀ yàn àtẹ̀sìn ẹni tá a fẹ́ fún ní kọ́sọ́dì ọmọ yìí kẹ́sìn àwọn méjèèjì kó bára mu. of note wọn sọ pé aleykum salam dandan ni kí ẹni tó fẹ́ gba kọ́sọ́dì jẹ́ mùsùlùmá wọ́n kàn ní ìtìfáàkù dín ìyàtọ̀ wà nù méjèèjì. nígbà wà jẹ́ mùsùlùmí ọmọ tí ìyá àti bàbá ẹ̀ bá yára tó bá ti kàn nú àwọn ọmọ wa à ní bẹ́ẹ̀ ni kẹ́ni tó máa gbà tó jẹ́ muslim. ó ṣeé ṣe nítorí pé lóòótọ́ mùsùlùmí ni ọkùnrin yìí ó dẹ̀ bímọ ìgbà tí a máa wo ta ni kọ́sọ́dì tọ́ sí awo gbogbo fámìlì wọn nígbà tá a nọlé fáyò òun bóyá nǹkan kan náà àwọn nǹkan kan fi sọ pé kọ́sọ́dì ò tọ́. To nọlifáì everybody ẹnìkan tó kù tí kọ́sọ́dì yẹn tọ́ sí ni pé àwọn ọpọlọ ò bá jà ó dẹ̀ ti mature ní ti puberty àwọn conditions tó kù ó ti fà wọn àwọn á dìsọ́bà yìí pé á ah, lóòótọ́ òun nìyá sísà yìí àbóhun làbúrò sísà yìí àbóhun lẹ̀gbọ́n ẹ̀ lóbìnrin òun ló máa fẹ́ bá wa tọ́mọ yìí bí kìkì bá ní ìyá ọmọ yìí gan ló wà láyé tó mójútó nǹkan ẹ̀ ṣùgbọ́n kò ṣàyẹ̀wò christian. irú yẹn tẹ́sìn ọmọ àtẹnta tẹ́kùkú lọ́dọ̀ ẹ̀ bá ti yàtọ̀ a ní fún ní custody mo wá ní wọn àtúntò dandan kó jẹ́ muslim ó lè jẹ́ ọmọ ní òkè ń ṣe muslim kẹ́ni tí ó fẹ́ lọ sí lọ́dọ̀ ẹ̀ jẹ́ muslim ṣe advantage nìyẹn fún ọ èyí tí wọ́n mì níbi ìdúnwọ̀n tiẹ̀ mention ẹ̀ òun ni pé ọmọ mùsùlùmí ò gbọdọ̀ lọ gbé lọ́dọ̀ custodian tí kì í ṣe mùsùlùmí. àwọn tó tẹ̀síwájú sí wọ́n fún wa ní àwọn ìdí kan ìkíní bẹ́ẹ̀ wọ́n ní andalhadin awal andalhadin xarisun alatarbiyati tukun aladini wọ́n ní kìkìní àṣeṣe léwọ̀ pé kápẹ́yàn ní kápẹ́yàn ọmọ tó ń tàn kí ibà ṣe mùsùlùmí bí ọmọ ni wípé gbogbo ẹni tó bá ń re ọmọ a máa ń re ọmọ ni nírè bẹ́sì kan ṣe ṣe là sílẹ̀ àwọn àzùmù ikú kúkú tírẹ̀ǹtì ló pé lórí ló mọ nǹkan tó wá ṣe láyé kó tiẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀ tírẹ̀ǹtì tó bá mọ nǹkan tó wá ṣe láyé ó mọ̀ pé ilé kọ́ la wá kọ́ mọ́tò kọ́ la wá rà kì í ṣe kí ọmọ yìí ṣàlẹ́ education kó di degree holder kó di master holder kó di chairman ní company ìyẹn nìkan kọ́ nìkan tá a wá ṣe láyé ohun tó máa jẹ́ lógún jù ni pé bóun ṣe ń plan dáadáa fọmọ yìí kí ni garanti tóun ní gan-an wípé ọ̀gá tóun fi yìí á jiná lójú òun ọ̀la ìpèsè garanti. téèyàn bá ní pòfẹ́sọ̀ lòun ó sì dáhùn lójú pé gbogbo nǹkan tọ́mọ òun ní láti mọ̀ nínú western education òun àtìyàwó òun àwọn lè jókòó sí káwọn fi kọ́ ọ ẹ mọ iye ọdún tọ́lọ́hún ọba pẹpẹ ẹ máa dà láyé ọlọ́run lè palẹ̀ yín mọ́ anytime torí ẹ èèyàn máa ń ròyìn pé opposing kí nǹkan kan ṣẹlẹ̀ ká má pẹ́ láyé tó bá a ṣe rò pa máa pẹ́ kí ni nǹkan tó lè dùn wá táwọn ọmọ yìí ò bá ní nǹkan téèyàn bá dá fi dára ẹ̀ lóhùn ìyẹn ni kéèyàn tì síwájú kéèyàn bá tọmọ. kí mi ti ṣe pa yín yìí mo rò pé kò sí nǹkan tó yẹ kó jọ ẹni tó bá pé lórí ju gbígbó àjíǹde tọ́lọ́n bá ń tó àtàlùjẹ́ náà kí wọ́n á ní ọmọ ẹ ìṣọ́ ọbẹ̀ ẹ̀tàn láyé ṣùgbọ́n ìṣẹ́ náà tó ti. bíyàn ṣe nífẹ̀ẹ́ ọmọ náà tó. téèyàn bá ronú kàn án èèyàn nu jẹ́ pé á ọmọ tá à ń wà mọ́yà láyé tó jẹ́ pé torí ẹ̀ à ń ṣàìsùn torí ẹ̀ à ń jìyà ìyà tí ò tọ́ sí ni oúnjẹ ni pé torí ọmọ yìí ìfẹ́ tá a ní sí lẹ́bù yìí kọlọ̀n wá jẹ́ àdúgbò fún afọ́kálukú láàyè pẹ̀lú àlùfáà fọ́tò ẹ̀yìn òbí tó tọ́ àlùfáà yìí ṣẹ̀fì àwọn ọmọ yóò bá yín ṣẹ̀fì ọ̀tọ̀ láyé tí wọ́n. láyé ń bì yìí kan tó bá ní gbogbo dáadáa náà wá láyé náà kúlé wa lọ́wọ́ ṣùgbọ́n wọ́n á já ọmọ kúrò lára wa báwo ló ṣe máa la ṣe máa fèèrè bíi pé ohun tá a fẹ́ fi mọ ayọ̀ àti ìdùnnú kan náà ti kó kúrò yìí. séèyàn kan ronú kan eléyìí séèyàn náà wá rí pé ìdùnnú olúwẹ̀ òkun táwọn ọmọ ẹni náà ò bá bá ní mọ ìdùnnú ọ̀hún ọlọ́run kì ní àfi kẹ́sìn àwa àtàwọn ọmọ wa ó wà níbàámu pẹ̀lú tóun ọba pa láṣẹ àwa mọ̀ pé ajẹ́kí nínú gbogbo nǹkan èyí tẹ́ ká kọ́kọ́ máa dùn ká ilé àwọn ọmọ yìí lọ́wọ́ kó dá wa lójú pé kíkú bá tiẹ̀ ká wa mọ́ bí táàrò alhamdulilayi at least ọmọ yìí mẹ́sì débi tọ́pọ̀ wa fi kalẹ̀ gbé tó àkọọ́lẹ̀ ọlọ́run ọba ló kù kọ́lọ́ má pọ̀ àkọọ́lẹ̀ búburú mọ́ wa tó fi jẹ́ pé àkọ́kọ́ ń tẹ́ kí wọ́n máa bọ́ ọmọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní pé ẹsẹ̀ òun náà lẹ̀sìn yìí. wọ́n wá ń sọ wọ́n ní ẹni tí wọ́n fẹ́ rí ọmọ nǹkan táwọn mọ̀ ni pé ẹ̀sìn ni wọ́n fẹ́ ti rèé ẹ̀sìn táwọn ń sìn ni wọ́n fẹ́ ti mọ́ lẹ́sìn. tábà wá ní kọ́mọ muslim kó lọ tó lọ́gbẹ̀ẹ́ tí kì í ṣe mùsùlùmí àkọ́kọ́ ni pé ẹtí kìí ṣe mùsùlùmí kò mọ̀ tó ń jẹ́ sìn. tí wọ́n bá tẹ̀ láwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn òsìn yìí múra áhírà sílẹ̀ bí mùsùlùmí ṣe múra áhírà sílẹ̀. ohun táwọn mọ̀ ni pé àwálé ayé a fẹ́ rí gbogbo ntẹ́jẹ wa ń rí ṣe láyé ṣe. báwo ni àbọ̀tá máa fi fún ọlọ́wọ́n ọba báwo la ṣe múra ẹ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí díẹ̀ nínú wọn ló máa múra ẹ̀. ẹni fẹ́ múra ẹ̀ náà kò ní nǹkan tó fi lè mára ọ̀hún mú ní mú tọ́lọ́wọ́n ọba ní ká mú un torí pé àìgbọ́ ìsìláàmù yìí kò lè jẹ́ kó mọ̀ ọ́. tó nínú àwọn tí a máa ń pè nínà sọ́ra nínú àwọn yahudi ara àwọn kan táwọn náà pàtàkì áhírà ṣùgbọ́n pa pé ọlọ́wọ́n ọba òkùnà mọ̀ wọ́n ohun tí wọ́n fi múra fún áhírà yìí kì í ṣe tọ́lọ́wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn. ọmọ tá a bá wá ní gbogbo lọ́dọ̀ wọn kódà tó bá jẹ́ pé bàbá kan náà ìyá kan náà ló bí àwa àtẹnita ní kọ́mọ́ lọ bí lọ́dọ̀ ẹ̀ ẹ̀ fún ẹgbọ́n mi yé dáadáa. nílẹ̀ yorùbá a ka etí kún púpọ̀ a kì í sì fẹ́ kí nǹkan kan ya fámìlì wa. a máa wá rọ́pọ̀lọpọ̀ jẹ́ pé tọmọ ẹ ti ṣe orí ikú ibi pé ó lọ gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ẹ̀gbọ́n ìyẹ́ àti àbúrò bàbá wọn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tẹ̀ jẹ́ pé kò sí lórí ẹ̀sìn táwa wà yìí wọ́n wá ní wọ́n nítorí pé wọn kì í ṣe ẹlẹ́sìn wa àníjẹ́ kán mọ́mọ́ lọ ó dàbí pé a ti ń ya ẹbí nìyẹn ẹ̀sìn islam dẹ̀fẹ́ ká ya ẹbí kì í ṣe bí ìyẹn o lápùpù ọlọ́run àwa tá a gbẹ́sìn yìí tá a sì mọ̀ pé ẹ̀sìn yìí nìkan ló fún gbèsè ayé tá à ń lò ń bí àti tá a máa lọ lò lọ́hùn òun ló fún nítumọ̀ kò ní wù wá káwọn ọmọ wa náà má kú lórí ẹ̀sìn káàǹsì yìí mistake ńlá ni wọ́n fẹ́ fi áhírà àwọn ọmọ wa fẹ́ fi wá ìyọnu ẹbí kan wọ́n wá ní kọ́mọ wa lọ gbé lọ́tẹ̀ tí kì í ṣe muslim àgbọ̀dọ̀ kì í tẹ̀ ṣọmọ wa nìkan àwọn àbúrò tó bá ní táwọn náà tí ì dúró dúró wọ́n wá ní kán lọ fún wọn á sọ́dọ̀ mọ̀lẹ́bí kan tí kì í ṣe muslim tó yọ ọlọ́run má gbà fún wọn. kódà gan ẹni tó jẹ́ muslim gan tí ìṣọwọ́ṣẹ̀sìn ẹ̀ tí ò fi wá lọ́kàn balẹ̀ tí ò gbọ́ ọlọ́wọ́n bá sọ òjíṣẹ́ ẹ̀ sọ tí ò gbọ́ yé àfi tá a bá sún kan òjìrì nìkan ló kù. ìpẹ́ntì ọ̀tẹ̀ tí wàá lẹ lébẹ̀lì pé òun ń bọ́ lọ́wọ́n ọba jà iṣẹ́ káfíìr sí nǹkan kan a lè fi ṣe excuse láti wá nínú ọmọ alọ́jọ́dọ̀ ẹnìyẹn. wọ́n wá ní tẹ́ẹ̀pọ̀ ọmọ tí a bá wáyé láàrin àwọn òbí ẹ̀ àbá fẹ́ fún anybody ní custody a gbọ́dọ̀ rí i pé muslim ni ẹni tá a fi ọmọ yìí ń pé lọ́dọ̀ ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn tó ń ṣe tó ń kù lẹ́sìn lábẹ́ ti kọ́ ọmọ yìí dàgbà wọ́n ní dìkì ní ẹ̀ nìyẹn. ìdí kejì wọ́n ní àti pé ìfọlọ́wọ́n bá sọ nínú quran yìí pé wàlẹ́yìn yẹ́jú alàlọ́hù lè ká fìdí náà alàlmú ìní náà fìdí náà wípé òun ṣe léèwọ̀ òun ọlọ́run bá ṣe léèwọ̀ wípé kóun ó máa gbé àwọn kèbèrè lérí mùsùlùmí pé kóun máa fi àṣẹ mùsùlùmí lékìkì yìí lọ́wọ́. wọ́n ní sẹ́yìn náà alẹ́ rọ́bì aláwọ̀ ànúhù nígbà tó ń ṣàlàyé áyà yìí ó ní tó túmọ̀ sí ni pé ọlọ́run ọba ò ní jẹ́ kí mùsùlùmí kí mùsùlùmí ó tẹ́ lọ́wọ́ kèbèrè níbi pé pípẹ̀kun ọ̀rọ̀ àwọn lọ́lọ́run ọbọ̀ wà á sọ pé wọ́n mókè àwa láwàá fìdí rẹ̀ ni a lè tu títú pé áhírà tó túmọ̀ sí. ó kọ̀rọ̀ àwọn sọ̀hábà yòókù wọ́n kọ yé sí pé ohun tó túmọ̀ sí ni pé gbogbo ohun tó bá ti ń bá wọn kìkì ní jà sí tí wọ́n bá tẹ̀ ṣe bí ẹni mórí ó ṣe bí ẹni ṣẹ́wàá lógun wọ́n ṣe bẹ́ẹ̀ ní làwọn mọ́lẹ̀ láwọn àkókò kan wọ́n ní tá a bá wo ìpínpín ẹ̀ mùsùlùmí náà ló máa padà wá borí yẹn ni pé the peace tí muslim bá fọ́kà temporary ni in the long term mùsùlùmí lọ́lọ́run ọba wòrán ṣe bí kékeré wípé kékeré ò ní borí wa gbé so ó lè ṣẹlẹ̀ láwọn àkókò kọ̀ọ̀kan ó ṣe ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ ńlá sọ́lọ́lá àti sẹ́lẹ̀ pé a bá wọn ja ọ̀pọ̀ ogun nínú àwọn ogun kan àwọn borí nínú àwọn kan àwa borí irú oṣod wọn borí irú handak wọn mì wá wọn wá ní ṣùgbọ́n tá a bá wà wò ó ìpẹ̀kun ẹ̀ wá ń kọ́ kí ló wá ṣẹlẹ̀ islam ló padà wá borí tó wá tàn ká onígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọ́n ní bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mùsùlùmí ó ṣe máa rí tó bá ń ṣe bí ẹni pò wá nàìjíríà ń sìn temporary ni ọlọ́run á pe pàtàkì sí wa lẹ́mìí àwọn ọmọ wa tó gbọ́yé jà wá lọ wọ́n á rí ṣe jà wá lọ ohun tó wa ò rí ṣe nínú ohun tó a gbọ́yé ọlọ́run ajẹ́ káwọn ò rí ṣe tó bá wá di táìmù kan àtún àtàn kálẹ̀ àwa borí àwọn táìsàn wọ́n ní nǹkan tọ́lọ́run ọba ń sọ nìyẹn pé ọlọ́run ọba ò ní jẹ́ kí kébìrì máa borí mùsùlùmí lọ láéláé wọ́n wá ní ẹ̀kọ́ kan wà ń bẹ̀ o ẹ̀kọ́ òun ni pé gbogbo àyè tá a bá wà àbẹ̀kọ́jẹ́ pé abẹ́ kébìrì láàmà fi mùsùlùmí sí. ẹni tó bá lọ́gàá tọ́gẹ́ ò kì í ṣe muslim níbi iṣẹ́ bá gbọ́rọ̀ iye. ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn fẹ́ ṣe tófin orílẹ̀-èdè gbà láàyè láti ṣe tófin iṣẹ́ tó sáìn gbóhùn ṣe gbà láàyè láti ṣe ògédè pọ́pà jẹ́ káfíìr a máa wò pé ẹ̀sìn yìí tó pàtàkì lẹ́mìí yín débi pé ẹ̀yin ẹ̀ lẹ́ẹ̀tọ́ iṣẹ́ sí ẹ tó sẹ́yìn iṣẹ́ àwọn máa fúnlẹ̀ mọ́ ẹ dídí nígbà tó bá yá fúnra ẹ ló máa kọ́ letter of resignation tí àwọn ní káfíìrì lọ́ba ó dẹ̀ ṣe wà káàkiri nìyẹn. at any time tó bá ṣe é ṣe fún wa àfẹ́ kí mùsùlùmí ó wílíńlì gbà ìdúpẹ́ pé káfíìrì ni a máa jẹ́ olórí lóhùn lórí. ètò tẹ̀ wá burú ju gbogbo ẹ̀ lọ ìpínlẹ̀ olórí orílẹ̀-èdè mùsùlùmí wá tọwọ́ ara wọn sáì ní pé àwọn gbà kí káàkiri jẹ láwọn lórí wàláhì ó kó ṣe kò kí mùsùlùmí tó kù ń lò kunú tó kó máa gbé ẹ̀kọ́ mu pẹ̀lú ikun imú ẹ̀ báyìí kì í ṣe ẹ̀kẹ́ kìkìrí tó bá jẹ́ muslim so ká má wàá wo pé káàkiri kan torí pé wọ́n ní economist ni ó mọ economy bí àǹjọ̀nú ó mọ owó tọ́jú bí nǹkan mìíràn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ah, ó mọ̀ nípẹ̀ nínú ẹ̀yin mùsùlùmí ẹ̀dá kan òun ni kí n jẹ́ ká dìbò fún. tó dẹ̀ lóhùn ọ̀pá láìláha ìlọ́lá muhammad rasulillah ìgbọ́ wàláhì tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run àwa fi hàn yín pé a ah, oníyẹ̀yẹ ni pé kí ló gbọ́ pípẹ́ ló gbọ́n yìí ọlọ́run ò bá fẹ́ kí kọ̀yà fún yín wàláhì kò dé àná kọ̀. torí ẹ̀ ẹ̀sìn ọlọ́run lèèyàn máa ń dì pé tó bá tẹ̀ jẹ́ pé wà èèyàn jọ bí aago lójú ẹ̀dá a máa jẹ́ ọgbọ́n lọ́dọ̀ ọlọ́run èèyàn máa ń padà lọ bí ọlọ́run pé ìwọ ọlọ́run foríjì wá a mọ̀ pé bí ó ṣe rí rèé tẹ̀sìn ẹ náà la wò tá a fi yan lúdà zero tá a yàn sílẹ̀ ṣùgbọ́n ibi tó ti kọ́ ó yàtọ̀ síbi tá a fẹ́ kó wà wá lọ wọ ọlọ́run wọ ọlá tó bí ẹ̀sìn la ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé kápẹ́yìn náà yàn án ẹni kẹ́sìn bílà ọ̀rọ̀ politics là ń sọ yìí eléyìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ bá ṣe máa tó nàìjíríà là ń sọ kì í ṣọ̀rọ̀ mọ́ṣáláṣí ẹ̀yìn àfáà yìí ẹ̀ wá educated ẹ̀ ṣe ń tẹnu mọ́ gbọ́dọ̀ jẹ́ muslim gbọ́dọ̀ jẹ́ muslim it doesn't matter ẹ̀ tó bá ti wà exposed ó ní global outlook ó ní káàkiri àgbáyé ó mọ eh, what global world economy is saying that's the kind of person we want there tó kọ́ sí bẹ́ẹ̀ ọlọ́run á ní máa ṣe lọ ká máa wò ẹ̀ràn àwa ṣe ń sọ fún yín pé bàbá fẹ́ gbọ́n yà tó ń jẹ wá yìí nù ọ̀dọ̀ ọlọ́run ọba ní ká ṣẹ́rí sí ọlọ́run ní wọ in rúdùn ìdènà níjọ́ tẹ́ bá ti ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run àwa náà ṣẹ́rí kúrò bí máa fìyà jẹ yín tó kì í ṣe ti islam sáyẹ̀nsì rárá rárá tí mùsùlùmí fi ọwọ́ ara wọn yan aṣíwájú ìjẹkàfẹ́r wọn ní fún àwọn ìdí méjì wọ̀nyí aṣíléèwọ̀ ó jẹ́ pé ń tá a máa fún ní kọ́sítọ́dì ọmọ wa ó jẹ́ none muslim ilé ìjẹ́májẹ̀mú kẹta àní kó jẹ́ ní tí ọpọlọ ò sọnù jẹ́ ní tí bàlágà ìkẹta ni pé kí ẹ̀sìn tiẹ̀ kó má yàtọ̀ sí tiwa. májẹ̀mú kẹrin well ṣe májẹ̀mú kẹta yìí wọ́n kóòtù hadith kan láti fi jẹ́rìí sí ọ̀rọ̀ náà hadith ìfọ̀sọ́ọ̀tì tó kún àtìyàwó ẹ̀ lọ́dọ̀ fúnra wọn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba wá sọ fún àwọn méjèèjì wípé òun fẹ́ fún wọn ní choice òun fẹ́ fún ọmọ wọn ní choice èyí tó bá wù ú nínú àwọn òbí ẹ̀ ní pé àtọ́dọ̀ ẹ̀ wípé ó ní kọ́kọ́ jókòó sábà kan kí àwọn jókòó sábà kan kó wá pe ọmọ yìí pé ẹnì kíní ìwọ kò kó máa bọ̀ ẹnì kejì ìwọ náà kò kó máa bọ̀ tẹ́yìn méjì tí wọ́n jọ pè nígbà kan náà ẹni tó báyà sílẹ̀ òun la fẹ́ kí ó kọ́ ọmọ yìí. nígbà tí ìyá pè é ṣẹ́nà pé ẹ̀yin obìnrin súnmọ́ àwọn ọmọ wa ju àwọn bàbá wọn lọ. èmi ìyá pa ọmọ ọmọ ń fà sọ́dọ̀ ìyá ìyá yìí sì ní káfíra. wọ́n náà lóde bá tẹnu bá àdúrà lójú ẹsẹ̀ pé láhùmá díhá ọlọ́run tàbá ń tọmọ yìí sọ́nà ọmọ yẹn remote control ló change mind ẹ̀ ó dẹ̀ padà lọ sọ́dọ̀ tiye wọn ni torí pé òwú ànábì fún rẹ sọpọlọláhu alayhi sallam ni pé kó jẹ káfírọ yìí ló máa tọmọ yìí dàgbà ṣùgbọn àwọn tí à ń sọ yìí àwọn ìjọ kan tó yé wípé àwọn gbalẹ̀ ayé kọjá níyàn ṣe ń kọjá ní bus stop àlímọ̀ṣọ́ ni pé àlímọ̀ṣọ́ bus stop kì í ṣe ní káwájú kìí ká máa wá hangi curtain síbẹ̀ ká máa fi picture dress ẹ̀ ká wá ilé ayé làwa ti bàjẹ́ àtìkọ́lọ́hún wáyé wa padà tí ìjọba ti rẹ́ni tó lówó lọ́wọ́ ń fámílì gbogbo bó ṣe kò gbogbo inú ẹ̀sìn tó gbogbo fámílì ló ń wù pé ọ̀dọ́ alágbádá ló wù àwọn ọmọ àwọn gbé torí pé aràn ní skul aràn skul apórí ikú pa nípa pé kò ní mẹ̀sìn ọlọ́wọ̀n ọba ọlọ́wọ̀n òkèlú eléyìí nǹkan tá à ń sọ nìyẹn o ó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nù báwa tó bá jẹ́ pàtẹ́ staircase bá dẹrù wa sí àti ẹ̀ ní yàrá kan à ń mánéjì ni kànrán kíkọ́mọ wa lọ kílọ̀tọ̀ kìíyó àtọ́tọ̀ yẹ̀wúdí ó bẹ́tẹ̀ fóun náà máa bá a san kìtìkìtì ní ọlọ́run wa níjẹ́ kílẹ̀ òkú máa tó bẹ̀. àti ọlọ́run tá a bá tẹ̀ fi kọ́mọ wa lọ kílọ̀tọ̀ ẹni pọ̀ nínú fámìlì a fẹ́ fi so ẹbí pọ̀ a fẹ́ fi pè ìfẹ́ ni kó má jẹ́ pé túláàsì ìpọ́njú ló mú aṣerú eléyìí. ìpọ́njú ọ̀hún bó ṣe lè wá òkú tó ọmọ ògbọ́dọ̀ gbẹ́lọ́dọ̀ káfíọ̀. májẹ̀mú kẹrin والقدرة على التربية وني تلحقنا بكتيبة أو مريضة أو مقعدة وني a bá wo àwọn májẹ̀mú tá a kà sílẹ̀ yìí ẹnikẹ́ni tí wọ́n help tí ìyá ta ní kọ́mọ lọ sí lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ pé pọ́jú lòun gan àbí nǹkan kan ti ṣe é tó kọ̀ǹdíṣàn rẹ̀ mọ́ wheelchair tó jẹ́ pé tóun gan bá fẹ́ lọ ọkọ̀ tó bá fẹ́ lọ ṣu ó ní the help. àwa ní tòkìyá ọkọ àti ìyàwó jà o ilé ẹjọ́ ìṣẹ̀dá wa ní ẹ̀yìn la rí tẹ pé lórí tẹ ti bàlágà tẹ jẹ́ mùsùlùmá nù fámìlì yìí èyí ńlá afẹ́kẹ́ báwa tọmọ yìí wọ́n ní ilé ẹjọ́ ò kúrú ìyá ní custody torí pé ẹni yìí fúnra rẹ̀ assistant so wọ́n máa ń wò yẹn ká lè máa mọ̀ kí làwọn adájọ́ máa ń wò tó bá fẹ́ dájọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló máa jọ ẹjọ́ àbòsí lójú tiwa kí jẹ́ kí ẹni bá kéwú tó mọ̀ pé there is no hard and fast rule nípa àwọn nǹkan kọ̀ọ̀kan á fàyè sílẹ̀ pé ẹjọ́ bá rí bákan fún ní good excuse pé kó ní nǹkan tó rò nígbà tó máa ń ṣí ìpele náà pọ̀ mọ́ pé ṣóun fúnra rẹ̀ tí kì ṣe tó ní the help. ìkarùn-ún alátakúnà alátakúnà ọmú bùtẹ́zẹ̀ wíjà wọ́n ní tó bá jẹ́ ìyá ìyá ọmọ náà la fẹ́ fún ní custody májẹ̀mú kan wà ń bẹ̀ májẹ̀mú yẹn ni pé afọ́rí ẹ̀ṣọ̀ráyé ẹ̀ wọ́n ní kí wọ́n kà náà ti sọ yìí pé obìnrin ni kọ́sọ́dì tọ́ sí jù tí ò bá ìsìn lọ́kọ̀ míì kò ṣe lè wọ̀ fún tó bá ti lọ́kọ̀ míì ọkọ̀ yẹn dẹ̀ gbá láàyè ẹ̀dàpọ̀ ẹgbọ́n yìí gba ọkọ̀ àtìyàwó bá yàrá wọn àti foundation ìpìlẹ̀ òfin ni wípé obìnrin ló máa tọmọ tí ò ti dàgbà òun ló lẹ́tọ̀ọ́ tí wọ́n jù àwa sọ yìí pé ìtumọ̀ eléyìí ni pé as long as tí sister yóò tí ì lọ́kọ míì káàfà bá lóun fẹ́ gba àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ ilé ẹjọ́ sọ fún pé rárá owó oúnjẹ wọn ìtọ́jú wọn ni kó o máa ṣètò ẹ̀ o ò lè kó àwọn ọmọ ìbúrò lẹ́yìn ìyá wọn. a ní ṣùgbọ́n tí ìyá yìí bá ti wá lọ́kọ míì ẹ̀tọ́ tí ilé ẹjọ́ fún un tí wọ́n fi sọ pé òun ló tọ́ sí jù kò ní kí òun ló tọ́ sí jù mọ́. ṣùgbọ́n ìyẹn ò wáyé tí ìkọ́ni kíkọ́kọ́ bá ní òkè é wọ́n ti lọ́kọ̀ mí lójú but òun yọ̀ǹda tí ìsọ̀kọ́ wa jẹ́ ìwọ̀ láyé tí mò ń ṣe nìyẹn. so tó bá wà níbi tó ń lọ ọkùnrin yẹn ló ń gbà láàyè tó kó káwọn ọmọ ẹni yẹn wá. àdéhùn lè wà láàrin wọn ó yẹ kí ìṣàlàyé yẹn ṣe báyìí. àdéhùn yẹn lè wà wípé àwọn ọmọ ẹni tí mo kọ́kọ́ fẹ́ rí bí ó jáde láyé ni o akọra ni o èmi ni wọ́n kún tọ́sídìí wọn àtàwọn yọnu ẹnì kí n kó wọn wá kí lè tiẹ̀ ọkùnrin tá a wá kọ́ ọmọ wá sílẹ̀ yìí tó bá wù ú bóun fẹ́ ṣe tó kàn lára àwọn ọmọ yìí pé òun á máa bá wa gbọ́ bùkátà wọn déédéé ni. ṣùgbọ́n tó bá là á sílẹ̀ wípé kò nígbà tí bàbá wọn ti wà láyé gbogbo nǹkan tó bá fẹ́ nǹkan tó ní ìbùkátà wọn ọrùn tèmi kọ́ ló wà fún ẹ níyọ̀ǹda pé kò fún ọ wá sílẹ̀ ọ̀dọ̀ mi ṣùgbọ́n máa gba bá ní láti fi tọ́jú wọn lọ́dọ̀ bàbá wọn ká má ní wọ́n dẹ̀ ní àlù súnà ní brọ́dà yìí súnà kan ló mọ̀ tó fi fi tó sọ̀rọ̀ yẹn wàláhì. ó dẹ̀ tó bá jẹ́ni tó kọ ẹ ti jáde láyé kọ yí dáadáa tó kọ obìnrin jáde láyé àwa wò pé á ah, okú òun nìkan àwọn ọmọ báwo ló ṣe fẹ́ kóòpù ẹ jẹ́ ká wo àrùn ṣe tá a lè ṣe fún un. brọ́dà kan wá lóun fẹ́ hẹ̀pẹ̀ òun fẹ́ fẹ́ ṣẹ̀rí kẹ́nìkan tiẹ̀ fẹ́ lásán assistance ni tọ́lọ́n bá wá ní kó lè ṣe assistance yẹn kó lè ṣàránṣẹ́ yẹn láṣẹ pé kó wá ní òun wo nǹkan tọ́lọ́wọ́n ọba fi kẹ́hùn òun rò kóun lè gbọ́ bùkátà ya wọn kóun tún gbọ́ bùkátà àwọn ọmọ òrukàn yìí á àpẹẹrẹ ládẹ́ òkun ìyẹn ló dáa jù. kí iṣẹ́ yìí má wàá ní ẹni tó fẹ́ ṣe lára ó lè wò nínú àwọn ọmọ ẹgbẹ́ tó dáa mo gbọ́ bùkátà méjì náà àwọn márùn-ún ó tiẹ̀ lè wá wò kó ní tò èmi níwọ̀ fẹ́ arábìnrin ṣùgbọ́n mi ìgbọ́ bùkún ní àwọn ọmọ yìí. wọ́n pe léyìn láti fọ́bàjọ wà lórí ẹ̀ tó ti yé láti fọ́bàjọ afẹ́kájú lórí àjọsọ. ṣùgbọ́n tí ò bá tẹ̀ wá sí pé àjọsọ wà láàrin ọkọ àtaya ẹnì yìí kàn lọ sí court àbí ó lọ sọ́dọ̀ àwọn àpótí ẹ̀dá kan tó wá pọ̀ wọ́n tẹ̀ lọ́wọ́ sí i ẹni tó jẹ́wọ́ ìlú sọ pé àfọmọbìnrin yìí fún ẹ. sísítà wa fún àwọn ọmọdé lé brọ́dà yìí Afa wa ni tò owó tóun fi sílẹ̀ àwọn ọmọ méjì yìí ni o àwọn márùn-ún tẹ kó wá òun ò sì ti di wọn. kí sísá má sọ pé òun feel disappointed. àti bóyá kí ẹbí jọ sọ tẹ́lẹ̀ bọ́dà yìí ti ṣèlérí pé òun á sọ pátó òun bá lè ṣe. wọ́n ní kò sí nǹkan tó kàn pẹ̀lú bùkátà wọn wàláhì ohun tó sọ kòtàkó àkọọ́lẹ̀ bí sẹ̀rí àṣẹ ni kò ṣe. wọ́n jẹ́ pé sàárà dáadáa tá à ń gbẹ́wá lóun fẹ́ ká ṣe òun ló sọ pé òun ò ní kápá òun ò lánìyàn òun fẹ́ ṣe ẹ jẹ́ ká pè é dára torí tọ́lọ́wọ́n ọba. so nípa báyìí wọ́n ní tíyà tí a fẹ́ fún ní kọ́sọ́dì ọmọ yìí tó bá ti ní ọkọ míì ohun tó máa ń sábà ṣẹlẹ̀ ni wípé èyí tó pọ̀ jù nú àwọn èèyàn ojú tí wọ́n á fi wo ọmọ tí wọ́n ó máa yàtọ̀ sí ìtàn afẹ́ fi wo ọmọ ọlọ́mọ tó kó wá bá wọn. ìyá fúnra rẹ̀ tó lọ́kọ míì á máa mọ̀ pé ọkọ̀ ṣe ní attention àwọn ọmọ yìí náà máa ní attention kò sì ní fẹ́ kí ìgẹ́lẹ̀ kejì tútú wọ́n ní ọkùnrin máa wá ń jowú tí ò ṣeé sọ tí ìyá yìí bá ń fún àwọn ọmọ ẹ̀ látẹ̀ńṣọ̀n á máa jọ bí ìgbà tá a bá ní ó fún àwọn tó kó wá látẹ̀ńṣọ̀n ju òun tóun fẹ́ lọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àwọn èrò tó máa ń bá wọn jà nílẹ̀ mi lélẹ́yìn láti wá jẹ́ kí ìgbà gbogbo nílẹ̀ ìyá náà lè fẹ́ fún ọkọ tuntun yìí látẹ́ńṣọ̀n tó ń tó nẹ́sẹ̀sì lọ láti ráyè tọ́ àwọn ọmọ tó kó wa ní sẹ̀rí àṣẹ ní kí conflict of loyalty àìpẹ́ mọ ibo ló yẹ kẹ́mi sílẹ̀ sí wọ́n máa máa wá di tí a máa jẹ́ ìdíwọ́ fún kí a fẹ́ táwọn ọmọ tá à ń kó bọ̀ yìí ìṣẹ̀rí àṣẹ ní títà láàyè bá wà látọ̀dọ̀ ọkọ̀ pé kó kó àwọn ọmọ òun lọ sílẹ̀ lómìn ìdílà ìfi adájọ́ ò ní sọ pé onípèyà ni wọ́n sọ kó tọ́ sí jù pé kó máa kó wọn lọ ìtumọ̀ eléyìí nìyẹn tó ti yé eléyìí jẹ́ ọ̀dẹ̀mú karùn-ún. wọ́n wá ní ṣùgbọ́n ẹni tí ó fẹ́ gba ọmọ tọ́ tí kì í bá ṣe ìyá tó bí ọmọ yìí ǹjẹ́ májẹ̀mú yìí wà pẹ̀lú tiẹ̀ náà àti ìpín ṣé